kì í ṣe ojúṣe ọba láti máa polongo ẹ̀sìn kan ojúṣe ọba ni láti lè dáàbò bo àṣà ní ibi tó jọba lé lórí ẹ sì wo sàtífíkẹ́ẹ̀tì táwọn gómìnà máa ń fún yín tẹ bá wò nǹkan tẹ kọ síbẹ̀ ò ní pé ẹ̀yin ni alákòóso nǹkan àbáláyé tó wà ní ìkáwọ́ yín níbẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tá a rí lóde òní ni wọ́n ń ta àgẹ̀rẹ̀ tí wọ́n ń hùwàkiwà tó ń sọ̀sọ̀kúsọ. ìbàlójú jẹ́ ìbanilórúkọ jẹ́ ni láti fún ọba àkẹ́kọ̀ọ́ àǹdẹ́lẹ̀ kó pé àṣà arábáwá lòun mọ̀ gbé fún wa pé làwọn mọ̀ ṣe nílùú òun. òun gba gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ wà ní ìkàlẹ̀ lónìí gbogbo nǹkan tó jẹ́ nǹkan àbáláyé yín tó wà nílùú kẹ́ ẹ sọ wọ́n jí kẹ́ ẹ ta wọ́n jí ó jẹ́ orin báyìí náà ni ó jẹ́ ọdún ni gbogbo nǹkan ìbílẹ̀ ohun tí a pè sórí àgbèrè sí ni ọ̀làjú ẹ̀sìn ọ̀làjú ló sì kó wa bá gbogbo nǹkan wọ̀nyí agbàyàwó agba lékèlékè àgbòyà tán ọ̀yà ń yọ lẹ́lẹ́nu gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ jẹ́ ọba èmi máa ń sọ̀mọ́ ní àti ní ọba oríṣi méjì ní ìsìn àwọn kan ọba àgbà ló dé àwọn kan ọba ìtanẹ̀mú ọba tó bá jẹ́ ọba ìtanẹ̀mú àwọn nǹkan wọ̀nyí ni ó máa jẹ wọ́n ẹ gbogbo àwọn oríkì táǹkì ẹ bá ti ń gbóríkì náà ẹ máa rántí gbogbo nǹkan táwọn baba ńlá yín ti ṣe kéèyàn wá pé yìí ò dáa kìí ṣe lágbáwá láti wá kìí ṣe Ísírẹ́lì kìí ṣe Jerusalem torí náà kọ́ ẹ pẹ̀ lórí àpèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tá a ní àìdá ìdánilẹ́kọ̀ọ́ àìṣe gbogbo orò tó yẹ kí wọ́n ṣe kò jẹ́ ká mọ̀ wá tí wọ́n máa wù. ọba tó bá wọ ilé rò tó lọ pèdí báyìí ni ibi ìtìjẹ́ o gbogbo ọba nìkan kọ́ ló jẹ́ ẹni ọ̀wọ̀ ààfin tó bá ń gbé gangan ìdí ọ̀wọ̀ ni torí pé gbogbo nǹkan àbáláyé la sí lọ́jọ́ síbẹ̀ ọmọdé ìbára ta kó ti lé tà kẹ́nìkan bá ẹnìkan bá dé tó kó gbogbo nǹkan jọ tá a tọ́jú rẹ̀ kẹ́nìkan wá dé tó lè kó síta kí ni ewu ọmọ bẹ́ẹ̀ akótilétà wọ́n á tó pẹ̀lú ọkọ̀ míì wọ́n á ní ọmọ àlè torí bẹ́ẹ̀ mo ń gba gbogbo ẹ̀yin ọba níyànjú kẹ́ ẹ múra sí ojúṣe yín ń tẹ́ ìjọba lé lórí gbogbo nǹkan ìlú yín ni wọ́n sì máa gbẹ̀yìn alálẹ̀ ẹ̀bẹ̀ ń gbẹ̀yìn ẹ ti jọba lórí oṣó lórí àjẹ́ àjẹ́ ẹbẹ̀ ó gbé ìwọ̀n ní sẹ́yìn ní gangan ẹni yín ó gùn àwọn olórí ó ṣiṣẹ́ ẹ̀bí ẹsẹ̀ ọba ó jókòó pẹ́ lórí bẹ́ẹ̀ ìmọ̀ràn mi fún gbogbo àwa tá a jẹ́ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lọ́ba lọ́ba ọ̀rọ̀ mi ò báyìí lọ àpè láyé àásẹ̀ mi o. ẹ dákun àjọwọ́ ń gbọ́dọ̀ rí ilẹ̀.